ntọ́ balẹ̀ ayé jẹ́ lónìí nù jama torí ẹ̀ ló ṣe jẹ́ pé mùsùtọ́là ẹlẹ́gbẹ̀rún àhàkù lẹ́nu àbá ní àhàkù ẹ̀ dáhùn o àtọ́rí pélédè yorùbá kọ́mọ̀jẹ́ kó ń pa àwọn èèyàn ní ẹlẹ́gbẹ́ àjẹ́ wọ́n pè ọ lẹ́jọ́ o wàláhì tó bá kẹ́ ń tọ́ gbọ́ yorùbá ló pè bẹ́ẹ̀ yóò pè ọ lẹ́jọ́ pọ̀ bọ́n ló kọjẹ́ òpó ńlá jẹ́ òpó ńlá àjẹ́ ọmọlẹ́gbẹ́ oṣó ọmọlẹ́gbẹ́ mèrè ò ní o ní bọ́m̀bẹ̀ tẹ́ bá dé court tó ọmọ pé wọ́n sẹ̀sẹ̀ máa ṣàlàyé ni no ìtàgbàlérò pẹ̀lẹ́gbẹ́ à ah, ti mọ́ ọ lọ <laughs> torédè yorùbá lẹ̀ sọ ọ sọ wípé lágbájé ṣe súnà àbí òye wa lágbájé ṣe súnà fọwọ́ mọ̀ pé ọ yàtọ̀ sí ẹlẹ́gbẹ́ lágbájá àti lágbájé ṣe ba leri mina ole yanu sọ pé yóò bí kí lọ́ba ni ẹ torí pé tó fa ni pé nígbà mi ọ máa ń dínrùngbọ̀n rẹ kù òkè ṣé ńgbà tí mo ti wá ń dínrùngbọ̀n kù ọ wá túmọ̀ sí pé mi ń ṣe súnà mo ṣàṣìṣe nu súnà ń bẹ̀ yẹn sórí pé tàbí ti ń ṣe súnà sọ pé kò túmọ̀ sí pé sẹ́lọ̀ mo rò pé ń yé yín ẹni torí pé lómi ọpọlọ rẹ dí ó lérò pé tàbí ti ń ṣe súnà yẹn àti di màláìkà sáà di màláìkà ni ṣùgbọ́n wà ń gbìyànjú gbogbo bágbára bá ṣe mọ́ láti rí pé àyàpá sí tọ́lọ́n àyàpá sí tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀dà ẹni tó kù díẹ̀ káàtó àtẹ̀mí náà tó kù díẹ̀ tó kù pípọ̀ káàtó fún ṣé kí n sagbára láti fà á kó náà di ẹni tí tiẹ̀ náà tún dá sí ṣé n ló pé súnà ni àbí kí n sagbára láti lè dànù. naam ẹ gbìyànjú kẹ ẹ máa gbọ́rọ̀ iye dáadáa because ojú kòkòrò àwọn mùsùlùmí ni pé bóò làwọn èèyàn tún ṣe di mùsùlùmí sí ojú kòkòrò àwọn mùsùlùmí ni pé bóò làwọn alùsùn náà tún ṣe pọ̀ sí kì í kàn ṣe pé àwa méje la ṣe sọ̀látù fẹ́jìr ìgbà tí sọ̀látù lóòrè ètò àti yọ̀yàn márùn dànù <laughs> èèyàn méjì tó kún tani àti tani ìmáàmù àti babaládàni la ilaha illallah ṣé ìlọsíwájú àánú kì í ṣe ìlọsíwájú tó wá gbé bẹ́ẹ̀ lànà wàláì tàláì kò ní débi kò ní débi rárá. a sànàbí sallallahu alaihi wasallam sí ọmọ Abu Lahab lọ́mọ náà ni sí kò mọ Abu lọ́mọ ni sọ pe lọ́mọ náà kó tó kú sànàbí pé Abu lọ́mọ náà kó tó kú. ẹ dáhùn ni àbò lẹ́sẹ̀ à ń pè àwọn èèyàn lọ́mọ náà nìsín nítorí pé ànábì ń sojú kòkòrò kan gba Islam ọlọ́run ti máa lọ lórí ibú yóò sì ní soríire láéláé kọ́lọ́n tó rán nàbí ńlá Musa sí àti Harun torí fìràwọ́nà yìí kan nífa lànàbí fi pé méjì lórí ònìkan ẹ wàá gbọ́n tó lọ́n sọ ọlọ́run sì mọ̀ pé kò ní soríire ó tún wá sọ pé faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha la ilaha illallah tẹ́ ẹ bá dọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ tọ́lẹ̀ ní kẹ́ ẹ bá sọ ọlọ́run ní kẹ́ ẹ jágbe máa ìmá sọ pé mo fi ń da yín lójú pẹ́yìn kíní wọn yọ ọmọ náà ní. ẹ ṣe dáwà náà nù èyí ṣe dáwà nìyẹn nítorí pé ẹni tí ń ṣe dáwà òun láàánú àwọn èèyàn ju medical doctor lọ ẹ̀mí lẹ́yìn díìlì pẹ̀lú ẹ fẹ́ kẹ́mi ọ bàjẹ́ ẹ ń fẹ́ kẹ́sìn ọ̀dà ẹ láàánú àwọn èèyàn gidigidi torí ẹ ẹ bá sọ̀rọ̀ tọ́lẹ̀ bọ́yá tó bá gbọ́ yẹtẹ̀rẹ̀ kẹrù ó ṣeéṣe kọ́rántí aw yakhsha àbí kó bẹ̀rù ọlọ ọlọ́run sì ti mọ̀ pé kò ní rántí kò ní bẹ̀rù ọlọ àmì ẹ̀wọ̀n tọ́lọ̀ nìkan sí tó bẹ́ẹ̀ náà làwa náà fabima rahmatin minallahi linta lahum walau kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik ìkẹ́ ọlọ́run ló mú ọlẹ̀ fún wa ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam tó o bá jẹ́ òkúròrò aláyàkókò nàkí gbogbo èèyàn ni wọ́n sàkó lọ́dọ̀ rẹ̀ ànábì ganu ká apá wa kúrúntù tó ń délé yìí báyìí ahlu sunna àwọn máa ń wòye pé àṣìṣe téèyàn ṣe àìdá téèyàn ṣe lókè sọ́yà di kẹfẹ́rí kò lè yọ́kù nínú jíjọ ọmọ ìyá wa ọmọ ìyá wa náà ni ọjẹ́ ẹ rí i pé lónìí àwọn tó ń pè lẹ́lẹ́gbẹ́ ẹ ti condemn wọn hundred percent ẹ ti condemn wọn hundred percent débi pé tẹ́lómi inú wọn gan bá fẹ́ ṣe súnà tẹ́yìn tó bá rántí bẹ́ẹ̀ ṣe máa ṣe sóhun wàláì kò ní ṣe wọ́n ní tíyẹn bá rìn jìnnà yóò ra bukẹ́ ọ̀kẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti fẹnu dá pátánì sí láwọn tó náà bá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ kanjọ́ kanjọ́ súnà súnà súnà ká bí súnà yìí sì ṣe wù mí tó àwọn kinní burúkú ti ń ṣeun yóò wá sọ àwa náà di kinní burúkú <laughs> wọn ò jó wúyàn. so edikawa naa káwa náà ká kọ́ mẹ́tọ́dì tá a fi fa àwọn èèyàn nítorí pé ńgbà míì téèyàn bá ti ń ṣe súnà ìwọ́ wàá sọnù kò ní níwà ẹ wàá bó kọ ẹ bó àwọn kọ àwọn kọ níwà èmi fẹ́ fa aláìmọ̀kan ó nítorí kọ náà fẹ́ fa aláìmọ̀kan tálẹ́ rò pé ọkọ̀ rí fa ó kọ náà ọkọ̀ rí fa nítorí pé ìwà làwọn sí alùsùn náà ń ọkàjúlẹ̀ ni ṣé àwa síra wa náà sáà ń pọ́nra wa lé ẹ̀dàkùn ẹ̀ máa dáhùn sáà ń pọ́nra wa lé tẹ́ bá rá àwọn olùmọ̀ọ́lù súnà bó lè ránṣẹ́ sàlámù àlẹ́kùn sàlámù àlẹ́kùn sàlámù àlẹ́kùn. sàhùwàlẹ́lá kò sákọ̀ọ́lé irọ́ lásán tẹ́ nǹkan yín jẹ ṣé súnà náà nìyẹn. wọ́n ní ẹ̀ ń gbàdá ti sọ kúnlẹ̀ gbàdá ti sọ dọ̀bà ọ́ wá túmọ̀ sí pé ká máa fi mú gómú. wàláì máa bà mí lọ́kàn ah, ah, kí á nìtumọ̀ pa ń tẹ̀lé súnà ẹ sì ti sọ wá lẹ́nu lọ́dọ̀ àwọn bàbá bàbá yín àwọn tó ń sọ fún wa pé ká mọ́ kúnlẹ̀ náà ni ẹlòmíràn ti ẹ̀ pé bàbá rẹ̀ jókòó ní àti màmá yọ wàá nọ́mbà. <laughs> àkóbá wàláì ẹ̀yin lẹ́yìn máa ń tọ́ tẹ̀ ń wọ́n wàá sáà ni. so láwọn ẹni tó sì ṣe pé ẹ̀pọ́n àwọn náà lè àwọn olùmọ̀súnà náà ṣe pọ́n wọn lé ni ẹ̀pọ́n wọn lé a ṣèbí súnà ànábì làálà ń tẹ̀lé sísọ àbá máa ṣe wọ́n máa ṣe gángangán sànàbì ni a ẹ̀gbọ́n tọkùnrin yẹn sọ ni lọ́jọ́ tó ń ṣe Sulhul Hudaybiyah táwọn kèfèrí rán wá ó ní mo ti rìn mo ti nágbára mo ti nágboro mo rí báwọn èèyàn ṣe máa ń ṣe pẹ̀lọ́ba wọn tí wọ́n máa ń pọ́n wọn lé èyí tí ìráwọn èèyàn kan rí tí wọ́n ń pọ́n ọba wọn lé tó bí àwọn sàábà muhammadu ṣe ń palẹ̀ wọ́n ń kúnlẹ̀ fánàbì ni tí wọ́n ń dọ̀bálẹ̀ fánàbì ni bẹ́yàn gbégun bá dán òyó déèyàn níwájú ànàbì wọ́n ń dọ̀bálẹ̀ fánàbì wọ́n ń kúnlẹ̀ fánàbì àmọ́ kí bó wọn sì wá ń pànàbì lè bẹ́ẹ̀ tó fi wá tó bẹ́ẹ̀ sáwà ń pa àwọn olùmọ̀wá ni ẹ dákun ẹ máa dáhùn ẹ máa ṣàbòsí sáà ń pa àwọn olùmọ̀wá ah, ebi gbọ́ngbọ́n yìí náà ni ó lè fi mú kí n gan sùn àrùn yóò tún àrọ̀ mẹ́fẹ́ jọ́sùn pé bẹ́ẹ̀ bá sálámà sí wọn ò ní dáhùn imú ló fi kí mi imú lèmi náà fi dáhùn bí ẹnìkan tó wọlé ní ìsìtò ní ẹ̀ dáhùn kí ló dé ó ní mọ sálámà ní à ah, mo ti dáhùn kayfa ma sallamta ajabt bó o ṣe sálámà lèmi náà dáhùn àwọn ẹni tí ó yẹ kẹ́ ẹ máa kẹ́kọ̀ọ́ yìí náà lọ́dọ̀ ọ̀hún ẹ̀ka wọn kún kankan wàláhì ẹ̀rù wa ń bà mí nígbà mi tí mo máa jókòó pé ah káwọn èèyàn mọ̀mọ́ máa ṣírò súnà sí pé kéèyàn ya kéèyàn ya sa kéèyàn yọ ọmọ bu ọmọ ta ni wọ́n máa ń ro súnà sí i tó fi dórí pé bàbá mi gan yóò tún yóò bọ ọmọ rẹ̀ wá yóò máa rìpọ́tù pé ha bóun sì ṣe rí tẹ gbọ́n tẹ pọ́n lé ọmọ òun ṣe bẹ́ẹ̀ ó sì ní súnà ló ń ṣe ọmọ lọ́ọ̀yà yàkúyà. a gbọ́dọ̀ tètè yẹ torí kí wọ́n má ba súnà ló kọjẹ́ ẹ gbọ́dọ̀ kíì sára jama àpọ́nlé ń bẹ́ẹ̀ nù súnà ẹ rí nínú adabul mufrad Abu Hurairah radiyallahu anhu ó rí táwọn èèyàn méjì kan lọ ọ wá bí ọmọdé tó kéré náà àwọn méjèèjì wá pè ó ní bò ní eléyìí jẹ́sẹ̀ ó ní bàbá mi ni ó ní tó bá jẹ́ bàbá rẹ̀ ní la tusammihi bismihi ọ̀gbọ́dọ̀ lákọ̀ọ́mà lórí ọ̀gbọ́dọ̀ lákọ̀ọ́mà lórí wọ̀lẹ́ tẹ́tẹ́ kọ́dẹ̀mù àlẹ́ ọgbọdọ gba wájú ẹ̀tẹ́ mba rìn lọ tẹ́ ẹ̀ bá ti jọ máa rìn dọ́gba bọ́ sẹ́yìn rẹ̀ wọ̀lẹ́ tẹ́jìlis kọ́bùlà ọ̀gbọ́dọ̀ jókòó kó tó jókòó à ń lọ dánilẹ́kọ̀ọ́ wọ́n gbé mọ́tò kalẹ̀ iṣẹ́ a ah, sáà máa wà gáràn ni súnà wà nù ṣe súnà nù níbọ̀dọ̀ àwọn sọ̀hábà ìtàwọn náà gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam nù àwọn kan máa wá ṣe nǹkan kan á máa forí fabricate gbogbo ń tà ń ṣe á sì máa pé súnà náà súnà wò nù má sọ̀rọ̀ síwájú kágbàlagbò tó sọ̀rọ̀ sáwà ń ṣe bẹ́ẹ̀ má má bá gbàlagbà sọ̀rọ̀ kọ tẹjúmọ́ sáwà ń ṣe bẹ́ẹ̀ ṣe lẹ́kọ̀ọ́ náà ló kúnnú àpọ́nlé nìkan má bàa máa lákọ mọ́ wọn lórí ṣé nínú súnà náà ẹni tó bá kàn ti jù mí lọ lásán ní ní lákọ mọ́ lórí ní tá a fi jù ní lọ ó jọjú orí lọ ẹlòmíín wà ní ìsìn ojú rẹ wọ́n ṣe bí ọ̀rọ̀ tán lásán náà ni so òun ti ẹni sọ ọlọ́run ti gbéga gbọ̀nà míì ọlọ́run ti gbéga gbọ̀nà míì pọ́nlé kọ́lọ́run bó lè bá àṣánù wọn náà so ara àwọn ẹ̀kọ́ tí súnà kọ́ wa ẹja máa lò kì í kàn Islam nísìn ẹ̀rí pé ẹni tẹ́ ti kọ̀ndẹ́mù yùn pẹlẹgbẹ́ ni ẹlòmíì súnà lọ́wọ́ àlọ́fà tó fi dẹgbẹ́hùn ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ wàláhì tàláì súnà lẹ́lòmíì wà lọ́ tó fi dẹlẹ́gbẹ̀hùn léde tẹ̀ ń sọ òun èmi ń jẹ́ bẹ́ẹ̀ o di ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ok ọlọ́run ti wá ràn wọ́ lọ́ nìsí ti wà advance jùlọ kí lọ́yẹ kí ọ̀nà tí wọn náà fi fà á lọ́yẹ kí wọn nínú àwọn ẹni tí ọ̀rọ̀ wa lè má jọjọra wọn oní làwọn tá aláǹjọ ń ṣe súnà táwọn sì mà jù wá lọ àwọn yẹ kán wà ń pẹ́ ní kọ́ wa lẹ́kọ̀ọ́ tọ́wá jẹ́ pé àwa tá jẹ́ ọmọ kíú láwàá máa wò pé àwọn bàbá wọn ti wà condemn ṣé ká máa condemn wọn lọ́yẹ ni àbí pọ̀ wò lọ́yẹ ká máa ṣe pẹ̀lú àwọn olùmọ̀bá torí pé ń tọ́ dá mi lójú ni pé ìwọ́kọ́ lọ dáadáa mà ẹnìkan lọ́pọ̀ sí ọlá ní tó bá fi mú ọ tí wọ́n jẹ́ kúrúntù tó ọmọ kéwú tó fi jẹ́ pé olùmọ̀tọ́ ọmọ kéwú ni wọ́n wá ń fa fáìlì rẹ̀ ya wàláì kìí ṣe wọ́n lọ dáàmà fúnra rẹ̀ ẹnìkan lọ́pọ̀ sí ọlá tó ọ yẹ fi yérú àwọn tí pé tí n bá ti láǹfààní kan tí mo lè ṣe lára àmọ́ eléyìí ẹ má jẹ́ njọ́ kan nínú ẹni tí wọ́n bàjẹ́ ẹ má jẹ́ njọ́ kan nínú ẹni tí wọ́n bàjẹ́ ẹ má kíyèsí o máa bá ń bà wọ́n jẹ́ ẹni tí ń wí ẹ máa wí fáwọn èèyàn ẹ gbogbo wọn kúrò ní Islam gbogbo àwọn ẹni tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ laysu mukhlisin wọ́n ẹ ṣe ń tán ṣe ń torọ lọ. tẹ̀mọ̀tọ́fà nítorí pé at the end of the day nítorí fẹ́ achieve ni pé kọ́mọ́sẹ́nì kankan mọ́ tí wọ́n máa pè lólùmọ̀ nípa súnà àfohùn tẹ̀mọ̀ pé nù éèmù nìyẹn ìgbà tó bá ti condemn everybody wọ́n á jẹ́ pé wọn nìkan ló kù tọ́ba wa kó nìkan nígbà tí ètí kó nìkan ọlọ́run fi àwọn ẹni tó ní kẹ́ ẹ máa bóun bàjẹ́un tó àṣírí rẹ̀ ni tọ́ba nígbà tí òtí kó nìkan ọlọ́run fi wọ́n tó àṣírí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń ma àbúrú àbúrú tó fẹ́ tàkà tọ́ba wa kó nìkan kọ́ kí ni yóò fojú yín rí yóò fojú yín rí mọ̀ bó yóò fojú yín rí mà lẹ́yìn náà. kò nídìí ká máa jà sáǹtarú ni àbá àwọn ọ̀tá nkankan ẹ̀sìn ọlọ́run là ń polongo kí ló kàn kí n máa bọ́ jẹ́ kí ni mo fẹ́ múnú kí n bọ́ jẹ́ ṣé àwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ ṣé mo di wọn lọ́nà wọ́n lọ gbọ́rọ̀ rẹ̀ ni sòkè wọn ló ẹni tí ń gbọ́rọ̀ lọ́nà mo rò pé wa níbo

ṣé yorùbá náà ló tún ayẹ kọ́ mọ̀ sí súnà. tí wọ́n máa sòkú súnà ni náà afẹ́fẹ́ yẹyẹ wọ́n súnà gbogbo ẹ̀ ò sí súnà ìrọ̀rùn lọ́ba dé wàláhì yóò bá lọ́yẹ kó síwájú kò sí ní sàálù súná ọ̀nà pé ẹbí ma ẹ̀wọ̀n adé àwò kankan lẹ̀ owó kọ́ ọmọ ọmọgọ owó kútúbà owó kínníkínní ń jẹ́bẹ̀ pé kínní kínní ń jẹ́bẹ̀ àbẹ́yìn máa dérú ẹ̀ adúpẹ́ fọlọ́. tó bá báwọn ajẹ́ ìpín nínú àwọn ìlànà tá ni èmi pẹ̀lú ẹni tọrọ wa fẹ́ jọ tí mo rí i pé bọ́yá o ti fẹ́ fojú ọ̀nà súnà lẹ̀ kọ̀kọ́ màá jẹ́ ọjọ́ pé torí tọ́lọ́n ní mo ṣe ń màá ṣe pàkíyèsí rẹ̀ kí ṣe pé mo fẹ́ dìsígọ̀ rẹ̀ nítorí kí ṣe gbogbo ẹni tí ń sọ fún yàn pọ̀ ṣàṣìṣe kí ṣe gbogbo ẹni tí ń pàkíyèsí èèyàn ní máa sọ ń tọrọ ọlọ́n pípọ̀ nínú wọn yóò fẹ́ fi ibi tó kù sí hàn ni torí ẹni tó bá ní ikhlas kò ní sọ àṣìṣe mi fún mi lójú ẹlòmíì yọ wá bà ni àbí tó bá rí i pé mi kan òun kan lájọ wà ń bì kan ìní so àṣìṣe mi fún mi tí wọ́n bá sọ àṣìṣe tìyín náà fún yín bẹ́ẹ̀ ẹ gbọ́ abẹ́ ní gbọ́ àmọ́ tí gbogbo yẹn nísìsiyìí pé wọ́n ń tiẹ̀ súnà ọ̀rọ̀ wo ló rò ń ṣe sọmọ pé wọn náà padà pé súnà ni náà gbèrú nu síbẹ̀ a bá rí i pé ẹnìkan sí wa àbá máa ń ṣe kásẹ̀tì jáde ẹ dákun ẹ dáhùn sẹ́wọ̀n kí kásẹ̀tì kúnlẹ̀ àtẹ́nìsì wọ́n máa bọ́ àwọn èèyàn wọ́n máa dákọ̀ wọ́n máa dákọ̀ bàbá wọn wọ́n tún sọ̀lú wọn kún lè bá dá wọn mọ̀ kọ́ mọ́ bá sí mú. tó o túmọ̀ sí pé àmọ́ píríncípù tí alùsùnà fi máa bá ẹni tó bá takò sí. ẹ̀rí máa mú ṣáfìrí ó ní tó bá fẹ́ ṣe nà sí àfúnmi wá bá mi lémi nìkan eléyìí wọ́n ń pè ní nà sí ìhà mọ́tò ọba ti jẹ́ kójú àwọn èèyàn ní ló ti ń sọ fadhihan o ọ̀fẹ́ tó àṣírí mi tà ní èmi náà ó lè fún ẹni o bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ni gbogbo èèyàn ni bákan náà ẹ tún kíyèsí anybody tí mo bá wò kó sàṣìṣe ọ̀yàpá mo gbọ́dọ̀ lè prove ntẹ́mi ń wò pé ń lọ́nà níwájú ẹ̀ kìí kàn sí pé wrong remains wrong wrong báwo wrong with you is right with others torí pé tí wọ́n pé ọ̀dá ọ̀dá lọ́dọ̀ àwọn mi So ọgbọ́dọ̀ lè mú ẹ̀rí wá lórí tóun fi sílẹ̀ tí wọ́n kà pọ́n àṣìṣe òun tó fi wá fi tí ń ṣe hàn wípé àṣìṣe ni tẹ̀rítẹ̀rí ni gbogbo ẹ̀já máa because ìwé ṣe màláìkà dípò pé tó bá ti wá sọ̀rọ̀ wáhàyè ń sọ̀kalẹ̀ fún ọ ni o ní láti lè prove ara rẹ right kó o sì máa bó ṣe ṣàlàyé àṣìṣe tẹ́lẹ̀ yìí ń ṣe fún tí òun náà fi mọ̀ ni ọ wà fún lọ́rọ̀ sọ gbèsè pa ti sọ̀rọ̀ náà bàbá ń sọ̀rọ̀ bàbá ti sọ̀rọ̀ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ à ọlọ́run mẹ́jẹ̀ gbèsè nínú ìsìláàmù yìí pé ti kà pé ó ṣàṣìṣe ẹ gbọ́dọ̀ fún láyè kó náà sọ̀rọ̀ ẹ jẹ́ sọ kí ló rò ẹ jẹ́ kó mú fi hàn pé ẹ̀rí rẹ̀ ti ń pè lẹ́rìí ni ìṣújú lásán ni ẹ wàá yàn nàná rẹ̀ fún wàláhì tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ rí padà dì mára yín kàìnkàìn ní ìmọ̀ pé bọ́rọ̀ ṣe rí nù mo dúpẹ́ fọlọ́ bẹẹ náà ni ẹ gbọdọ wá jẹ́ pé ńgbà tẹ́ fẹ́ pàkíyèsí ẹni tẹ́ ń wò o ẹ gbọdọ jẹ́ ẹni tí fẹ́nu ọmọ ẹ gbọdọ jẹ́ ọjẹ́ pé fẹ́nu ní torí pé rí a máa di ni padà èèyàn gbọ́dọ̀ jó ń fẹ́nu wà á jẹ́ pé torí tọ́lọ̀ ìní tó fẹ́ sí tí ìyapa bá wá ṣẹlẹ̀ ọ̀dọ̀ ta padà sí wọ́n gbogbo ilẹ̀ yìí o ìwà àtàwọn afáàlẹ̀ yìí ń jà wọ́n lọ ń kọ̀ndẹ́mù àwọn wọ́n á sọ pé tọ̀ kò sí condemnation náà rọ̀ mi ṣùgbọ́n nǹkan tó mọ̀ ń fẹ́ ká padà wa sunnati rasulihi sallallahu alayhi wa sallam àwọn aṣọ pé kìtàbù wa sunna báwo àbá padà síjú ọ̀rọ̀ àwọn bàbá bàbá sẹ́mọ̀ kí ń bẹ̀yìn àdúpẹ́ fọlọ́ ó tọ́ ti hàn àbí ọ̀hàn ó ti hàn ọlọ́run ti gbèjà tiẹ̀ nù wàá try because torí ẹlòmíì máa pẹ́ lòmíì lẹ́ni tí ń ṣàṣìṣe based on ntòhún rò ntí wọ́n sì rò kọ̀ pa dandan kọjá kó ṣe déédéé akramakumullah nílùú yìí olùmọ̀kan wà tó yẹ pé ó ń la nínú ká máa pe ní lọ sí di sunna ṣùgbọ́n olùmọ̀ yìí ó ní okórìíra rẹ̀ ọ̀fẹ́ràn rẹ̀ ọmọ à ń sọ̀rọ̀ rẹ̀ láìda kí ló dé ó ní gbogbo ògbà àǹkárá ni máa ń wọ̀ sì tún máa dé fìlà gọ̀bì sálò nánu ẹ̀yin ọ̀gbọ́rú ẹ̀rì <laughs> sálò nánu ah, ṣé tí wọ́n bá ń ṣe ó wọ́n kan. lásọ mi ọ̀jẹ̀ irúfìlà kan iní màdé ló ń bá ní ah ẹ o ìgbà wà lọ́ba ó tún láyà ó tún lọ́ba pé sẹ́rí bàbá mo fẹ́ràn yìí àmọ́ àǹkárá tẹ̀ máa wọ̀n àti gọ̀bí tẹ̀ máa déhùn gbogbo ẹ̀ kò láàmú mo ń pọ́ tako súnà so ní bàbá yẹn bá ní ni wọ́n bẹ́yìn nàka kitabullah wa sunnatu rasulihi sallallahu ní ṣé gbogbo nǹkan náà wà ní kìtàbù súnà. ta ló súnà nìsí sèyí <laughs> tó túmọ̀ sí pé kò burúkú ọwọ́ àǹkárá rẹ̀ àmọ́ kọ́nsámọ̀ ti ya fọ́tò abẹ̀mí sí lára àbí òye wa kò burúkú défìlà gọ̀bì rẹ̀ wọ́n lọ́ gbọ́jẹ́ létí ìhòòrò náà lọ a dé wọ́n lọ́ kọ̀kẹ́ nìkan gbogbo orí á jẹ́ pé à padà di nínú bá a ṣe lè báyàn ṣe láyé táàfi lálàáfíà ẹ má ma tọpinpin àṣìṣe èèyàn ọ̀rọ̀ lásán tẹ́nìkan bá ń bá wa sọ̀rọ̀ wọ́n ti máa ka rẹ̀ ẹ̀rì one ẹ̀rì two ẹ̀rì three ẹ̀rí pé lẹ́yìn tó bá jáde kó nù dánilẹ́kọ̀ọ́ kò ní ráǹfààní kan tọ́ka sí àwọn àṣìṣe náà nìkan lọ́kàn kó jáde ṣe eléyìí burú pípọ̀ nínú ìgbésí ayé wa ọ gbọ́dọ̀ jẹ́ pé àṣìṣe àwọn èèyàn lọ ń wá ọ máa fojú fo àṣìṣe wọn dá tọ́ ọba jẹ́bẹ̀ wọ́gùn ní gbádùn láyé rẹ̀ torí bá náà wá sọ̀rọ̀ láyé òní sọ toró ti mọ̀ pé kálukú ti rẹ́dì fún ọ láì rẹ́dì fún ọ ní máa rò lọ́kàn nù ìdá sá àfihàn sá nígbà tí ọwọ́ ọ̀dà èrò orí tọpinpin àwọn èèyàn má máa tọpinpin àwọn èèyàn tó má sì sọ pé onímọ̀ ni nípa ẹ̀sìn islam ìgbàgbọ́ wa ni pé kò ní màmá kọ́ wa jẹ́ pa ìdání ọmọ báwọn èèyàn sọ. tó bá ṣàṣìṣe lọ bá lónìkan tó bá kó ń lọ mọ́ ju gbogbo ayé yìí ìwọ sì ló lódo jù ní gbogbo ayé yìí tó bá dánìkan lọ bá wàlá yóò sọ fún ọpọlọ ọsàn ọlẹ́sàn rẹ̀ òun ti mú àṣìṣe òun nínú tó sọ òun ò sì ní ṣerú ẹ̀ mọ́. pé wa àbí ò pé wa ó pé wa ju ká máa pariwo nu rédíò lọ àbí ò pé wa ó pé wá jùlọ jama ahlùsùnà tí wọ́n bá fẹ́ pàkíyèsí ẹnìkan kó ṣàìdá tẹ̀kọ́tẹ̀kọ́ ni o tẹ̀kọ́tẹ̀kọ́ ni a ah, akramakallah jazakallahu khairan ẹ dákun a'anakumullah so pẹ̀lú àpọ́nlé tó bá pàkíyèsí rẹ̀ yọ gbọ́ yọ gbà àmọ́ ìwọ́n tiẹ̀ sórí gbogbo ọ̀rọ̀ tó ń sọ ah pé wọ́n náà ti ma inú rẹ̀ ó ti ma ọhó sẹ́bọ̀ ọgbà <laughs> so pẹ̀lú ẹ̀kọ́ lèyàn ó fi pàkíyèsí bákanáà alùsùnà ọ̀rọ̀ wọn ma ń fi kún lókun a lè jókòó bá ṣe jókòó yìí lórí ọ̀rọ̀ ẹyọ kan kó ní kálukú ọ̀sọ̀ tó bá mà nípa rẹ̀ kọ́rọ̀ wa lọ porísì ẹ̀rí imam ahmed lásán nu masala kan ó lè ní riwayat riwayat riwayat mẹ́rin márùn yàtọ̀ sí àwọn wòjú táwọn ọmọlẹ́yìn rẹ̀ náà tún mú jáde ọ̀rọ̀ wa wá pọ̀ bá ẹ wá àwọn máa ń yapa ní ìyapa àfẹ́ ni kún ó lè bá dédì òdodo kìí ṣe ìyapa àkórira kún ó lè bá dọ̀tá torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀yin lè máa wo ńgbà tẹ́yìn ọ̀kọ́ kí ó

dípò páwa nìkùn sínú kan pé tàbá jáde pé ah ókè mi ló dójútì lójú gbogbo dójútì báwo kí ni dójútì ẹrù lé bàbá mi. so bẹ́ẹ̀ lálùsùn náà wà tiwọn níìsín mo lè kọ́ tíra ń pa kankan kólùmọ̀ kan náà tún kọ́ tíra ń pa nǹkan yẹn kọjá pé èsì tó ń mú jáde tako tèmi a lè ti torí rẹ̀ jà òun ti kọ́ tiẹ̀ wọ́n ń tà lọ́jà èmi náà kọ tèmi wọ́n ń tà lọ́jà àwa pàdé nbìkan ṣé ẹ mọ̀ pé ẹ̀yin adísì ilẹ̀ adarúgúdù ilẹ̀ ẹ̀yin ó gbé wọ́n pàdé lónìí kí ni ó wá <laughs> kò sí tí ó ṣẹlẹ̀ dáadáa ni ó ṣẹlẹ̀ kọ́dà àtúnjọ múra wa ń tira so eléyìí ni alòsùn ní yapa nítorí pé wọ́n fẹ́ dọ̀tá wọ́n máa ń yapa nítorí pé bóyá ń tọ́ kọ́yìn sí ọ ojúlọ́kọ sèmi gẹ́gẹ́ bí ìlú gángan so bẹ́ẹ̀ lálùsùn náà wà so ẹ dákun ẹ jẹ́ kí n tètè fò lọ síbi ẹ bá parí ahlùsùn náà ti wal jamaa wọ́n máa ń ṣe al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar sẹ́mi ká bẹ̀rẹ̀ náà ní kálukú gọ́ sí tí à ń fi dípò à wa nù islam báyìí ahlùsùn náà ti wal jamaa wọ́n máa ń ṣe amru bil ma'ruf wan nahyu 'anil based on principles lápèjúwe sheikhul islam ibn taymiyyah rahimahullah ó ń sọ nípa ahlùsùnà ó ní ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar 'ala ma tujibuhu ash-shari'ah ó ní ahlùsùnà máa ń pèpè lọ sídìí ẹsẹ dáadáa wọ́n sì máa kọ ìbàjẹ́ fún yàn ní ìbámu pẹ̀lú bí ṣẹ̀ríà ṣe sí lọ́ràn yàn ìyẹn ni pé kìí ṣe ní ìbámu pẹ̀lú báwọn ṣe rò kìí ṣe ní ìbámu báwọn ọ̀gá wọn ṣe sọ àlẹ́ máa tù jíbuhu torí ẹ̀ lẹ́sẹ̀ rí pé alùsùnà tí nǹkan bá ṣe fọwọ́ kọ̀ wọ́n fọwọ́ kọ̀ tí ọba ṣe fọwọ́ kọ̀ ńkọ́ wọ́n fẹnu kọ̀ tí ọba ṣe fẹnu kọ̀ ńkọ́ wọ́n fọkàn kọ̀ alùsùnà ẹ̀sẹ̀ amúrù bil ma'ruf wan kọ́ máa ba jẹ́ torí ẹ̀ní rí alùsùnà kan kọ́ máa ṣe wádìí ẹ̀ní rí alùsùnà kan kọ́ máa ṣe ráyọ̀tì kankan ẹ̀hẹ́n ẹ̀sìn ní rí kan kó ní ẹ òun fẹ́ kọ́ bàjẹ́ ẹ̀hẹ́n ìpẹ́ ọ̀yọ́njẹ lódì ṣe bẹ́ẹ̀ fúnjọ́ mẹ́ta wò kárì àwọn náà sọ pé no ó lè jẹ́ water strike ó lè jẹ́ food strike without water yọ́ máa mú mi kò ní jẹun òsì fi gbogbo ẹlẹ́kọ̀ọ́ kú ẹ̀ ní rálùsùn náà kò sí báyìí àwọn máa ń tọ ìlànà tá ń tọ ni lórí bí alukurani ti ṣe sọ bí sunna ti ṣe sọ alùsùn náà wá sọ yìí pé nínú kò sí nínú amúrúbìlì náà yàrá ká máa kọ ìbàjẹ́ fún olórí lódegba lódegba yahoo lórí mímbàr kò sínú amru bil ma'ruf wan nahyi anil munkar ní ìsìn ẹwà gùn mímbàr jọjúmọ́ sẹ́rí buhari ìbáyìí bí ọwọ́ kúkú lórí ìjọba sẹ́rí buhari ìbáyìí rìsẹ́sàn yìí tiẹ̀ tí wàá tó gẹ́ sẹ́rí buhari èké eléyìí ò sínú lànà ahli sunnati wal jamaa. ìwọ kọ̀ wípọ̀ fẹ́ rí buhari inshàlá ó rí rí gbogbo ní tó bá fẹ́ sọ lọ lápèjúwe nísìn èmi àlọ́sà ìdá ọwọ́ agun mímbà jojúmọ́ sẹ́ẹ̀rí èmi àwa yìí èmi àwa tọ̀tẹ̀ èmi àwa tọ̀tẹ̀ kí ni kí lọ fẹ́ fi gbà sọmọ pé túmọ̀ rẹ̀ ni pé ẹ̀yin èèyàn ẹ̀ yarí fún. so alùsùn náà sì ṣe khuruj alàlùwòlàt so torí ẹ̀ kẹ́ máa sọ kẹ́ fi lè bá a ma ojú ọ̀nà àwọn alùsùn náà ti wal jamaa àwọn máa ń ṣàdúrà fún lórí ni wọ́n èé ṣépè fún nítorí tẹ́ ẹ bá ṣépè fún tọ́ bá mú gbogbo yín lẹ́kọ̀ọ́ pín bẹ́ẹ̀ tòbí alùsùnà ṣe wà nù ẹ jẹ́ kí n tún bọ́ sórí nǹkan mi alùsùnà ṣe dáwà ila Allah ẹlòmíì ṣe dáwà o alùsùnà nìkan ni máa ń ṣe dáwà gbogbo bí tẹ bá lọ láyé alùsùnà lẹ́bàá pé ṣe dáwà durusul masajid alùsùnà lẹ́bàá ń bẹ̀ nítorí akramakumullah tó bá kó ń tọ̀rí kọ̀ lọ́fẹ́ máa ṣe durusul masajid kí ni ọba máa kọ́ wa jẹjẹrẹ wáyé rẹ̀ màá àbí kí torí tó bá ti kà jáde gan àwọn èèyàn lè yarí mọ́ ọlọ́pẹ́ àwa kà débi tí wọ́n ti ní fati ọlọ́lájọ́ alukurani pé ẹ̀ka ọ̀bọ ni àbẹ́ wí àwọn èèyàn kọ́ yarí mọ́ lọ́wọ́ so alùsùnà ló máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ẹ rí i pé gbogbo ẹni tó fẹ́ sinmi lọ́nà náà abẹ́ dáwà làwọn náà gọ sí abẹ́ dáwà làwọn náà gọ sí dáwà lọ́dọ̀ alùsùnà tí wọ́n jẹ́má oní principle alákọ̀ọ́kọ́ al-ihtimamu bi talabil ẹ gbọ́dọ̀ wa mà nípa gbogbo wa la lè gbogbo wa la lè ṣe dáwà ẹnìkan ọmọ nípa ìmọ̀ nípa òfin ṣẹ̀ríà ó sì ló nà fẹ́ ṣe dáwà ni káfíńtà ni ó yẹ kó òun dúró nídìí iṣẹ́ káfíńtà rẹ̀ kó dúró nídìí mẹ́kò kó máa ṣe dáwà tó bá ṣe mẹ́kò mu dáwà tó bá ṣe káfíńtà mu tí wọ́n bá bẹ̀ ń ṣe kó má jí kó kí ló dé ẹ̀yìn jésù kó ẹ̀jẹ̀ páànù kó mùsùlùmí lèmi alùsùnà ni. mẹ́kò tó bá ní plọ́gì mẹ́ta lójó kásìbá pé mẹ́tẹ̀ẹ̀ta náà lójó kì í ṣe pé ọ̀kan lójó wọn fẹ́ fowó méjì pamọ́ kí ló dé ẹ̀yìn parọ́ gbogbo iye tẹ́ ẹ pé ọjà yìí nígbà tí a lọ sí ibi tí wọ́n ti ń tà mo bá ké bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni alùsùnà lèmi. síbẹ̀ làwọn ṣe so ibi tó ti yẹ kẹ́yìn ó ṣe dáwà yìí nù kì í ṣe kí káfíńtà náà wáyé pé èmi ní ìsìn ṣiṣẹ́ káfíńtà mà dáwà mọ́ ń ṣe ká kí lẹ́yìn máa sọ fáwọn èèyàn tẹ́ bá débẹ̀. so àlọ́ lẹ́yìn máa pa so eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ ra àwọn ọmọ tí wọ́n kọ́ nípa ẹ̀sìn Islam ok ẹni tí ọ̀wá akẹ́kọ̀ọ́ nǹkan tó wá gbéṣẹ́ dáwà harí tó sì ló ń ṣe dáwà ilallah wọn ni fákìdù ṣẹ́yìn láàyò ọ̀tẹ̀ gbogbo ẹni tó lọ sílẹ̀ lárúbá lọ́kẹ́kọ̀ọ́ sí gbogbo ẹni tó wà lé ní ọ̀rẹ́ mo rò pé yé wa ọ̀ ń bẹ nínú ẹni tí ò rí lẹ̀ lárúbáwá lọ tó kẹ́kọ̀ọ́ ju ẹni tó lọ lẹ̀ lárúbáwá mi lọ ó sì ń bẹ nínú ẹni tó lọ lẹ̀ lárúbáwá tó kàn lọ wòran so nítorí pé lọ́dọ̀ tiwa ní ìsìn á sọ pé bí báyìí ló ti jáde ó ti tó nímà kò tó nímà o ẹ rí i pé àwọn olùmọ̀ wa láyé jọ̀hún wọ́n máa sọ pé mi ń jókòó láti máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àfìgbà tí iye èèyàn báyìí tí wọ́n jẹ́rìí fún mi pé o tó ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ làwa rí nìsín èsì bẹ́ẹ̀ ọyẹ ká kọ́kọ́ wá mànà ká wá ìmọ̀ kọ́ dájú ó sì ń bẹ nínú àwọn èèyàn tó sì kọ́ lọlẹ̀ lárúbá kọ̀rẹ́ kọ́kọ́ ọwọ́ adé ọwọ́ afẹ́ fagídí jẹ́ ẹni tí wọ́n máa pèpè lọ sí di ẹ̀sìn ọlọ́run á sọ yìí pé kọ́kọ́kọ́ kẹ́kọ̀ọ́ náà kọ́ lójú kọ́kọ́kọ́ kẹ́kọ̀ọ́ náà kọ́ lójú kó tó di pé pèpè lọ sí di ẹ̀sìn ọlọ́run kejì lọ́dọ̀ ẹ̀ńtọ́ fẹ́ pèpè lọ sídi rẹ̀ wàá mọ̀ dájú wàá mọ̀ yéké o sì ní pèpè lọ sọ́dọ̀ ara rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run lọ́ọ́ máa pèpè lọ tẹ́ẹ̀mà pọ̀pọ̀lọpọ̀ nínú dùhátì lónìí wọ́n ń pèpè lọ sápò wọn ni àbí òye wa wọ́n ń pèpè lọ sápò wọn ni torí ní sìngbà tó yọ tó wọn tó akramakallah mashallah al-alim an-nahrir bahrul umma mufti anam murshid anam tó wọn máa pè wọn gbogbo eléyìí torí pé kò sí nítorí ọlọ́run tẹ́lẹ̀ náà qul sabili ad'u ila Allahi ala basira kọ́lọ̀ ń dákun kò sí wá bẹ́ẹ̀ ahlùsúnà máa ń pèpè lọ sọ́dọ̀ ọlọ́run ìdí nu tẹ́fìrí pé ahlùsúnà wọ́n ìpadà dẹgbẹ́ wọ́n ìpadà dẹgbẹ́ nítorí pé ẹ̀sìn làwọn ń ṣe nítorí lè pa wákọ̀ tá a fi jọ máa péjọ kò sákúlà mélòó la fẹ́ gbé ká fáìnì mélòó lẹ kà jáde ọlọ́mọdé tó nítorí di eléyìí wọ́n ní ẹni tí ó bá lẹ́gbẹ́ láyé kò ní lẹ́gbẹ́ lọ́rùn ẹgbẹ́kẹ́gbẹ́ nù so ẹ̀sìn Islam tá a bá ti mójútó ẹ rí i pé Yorùbá tún máa ń sọ pé táwọn ọba ṣẹgbẹ́ tó bá díjọ́ ṣíṣe àwọn ò ní réèyàn ẹ dákun ọ̀pọ̀ èèyàn ní jẹ́jẹ́ mọ̀ nísìnyí àpàdé ń bi ìdánilẹ́kọ̀ọ́ Ọlọ́run wa ó bímọ ó ní ọkàn rọra kéde ń bì yóò rí ju etí ń fẹ́ lọ àbí òní rí kìí pé bí ń pa wá sá so àmọ́ yóò rí ju etí ń fẹ́ lọ wàláhì tó ń torí ẹ̀ sí ọ̀rẹ́ tó wá lọ gan sínú ẹgbẹ́ kan tó ń tanra rẹ̀ jẹ bákan náà lọ́dọ̀ ahlu sunnati wal jamaa wọ́n máa fi ń tal kùránì àti sunna tọ́ka sí ṣiṣẹ́ kìí ṣe pé káka máa ka ọ̀rọ̀ ẹ̀sìn jáde lẹ́nu wípé ẹ ọ̀ndùrù ilà ilmi látọ̀ndùrù ilà amali yanfa'uka ilmi wala yadurruka taqsiri lọ́dọ̀ alùsùnàtì wàlìjẹ̀máà qawlun wa amal bó ṣe ń sọ wàá máa fi ṣiṣẹ́ ni kìí ṣe pé àmọ́ kọjọ́ ńgbọ̀ báyà láàlò alùsùnà ẹ̀sìn bẹ́ẹ̀ torí ẹ̀ ló ṣe pé simahum fi ajsamihim fi akhlaqihim fi ibadatihim bẹ́ẹ̀ lẹ́ra alùsùnà ibikíbi láyé wàláhì ibikíbi tó bá lọ láyé tó bá rá àwọn mùsùlùmí ọmọ àwọn eléyìí súnà wọn ń àwọn eléyìí ń ṣe Pakistan ó rí bẹ́ẹ̀ bọ́ lọ india ó rí bẹ́ẹ̀ bó lọ gbogbo àwọn egypt yẹn náà wàá ráwọn alùsùn náà yàtọ̀ wọ́n wá pé saudi ìyá àti bàbá wàá rí kó ní kálukú ńkọ́ alùsùn náà yìí náà ni tọ́ alùsùn náà àwọn tí wọn nínú dáwà wọn agbọ́dọ̀ pa bídíà tí o àtàwọn bídíà agbọ́dọ̀ máa pèpè lọ sí bídíà kọ́ máa tanra rẹ jẹ kí ló burú nu ká ló tẹ̀síbá kí ló burú mbẹ́. mo rò pé ń yé wa kí ló burú nu ká ṣe mọ́ọ́lì kí ni ò burú bẹ̀ à ní fi kọ́ máa gbé bídà kọ́ máa bọ́ sí wẹ̀dẹ́wẹ̀dẹ́ wẹ̀dẹ́wẹ̀dẹ́ lórí kí ni wọ́n gẹ́gẹ́ bíi ta ni tẹ́gùn bá dán òyò déèyàn kí ló burú nu music kí ni burú bẹ̀ ọ̀dà kan mà bákan náà kọ́ yánu kọ́ máa sọ kọ́ máa sọ pé ẹ tọ́ tọ́ bá wúyàn. wọ́jà alùsùnà tó bá sí wíyàn wọ́jà alùbídà ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ ńgbà tí èsì pa láàrú lọ́jà ló ń sọ̀rọ̀ because tó bá pẹ́ ni tó nímọ̀ nǹkan ẹ̀sìn Islam sọ́yẹ kọ́ mọ sọ báyẹn nísìkí ń sọ fún ọ pé tó bá wù ọ sin lọ́n tó bá wù ọ má sin lọ́n ọlọ́mọdé ẹ gbọ́n tí wọ́n pe alùsùnà ni khairun nasi lin nas ẹni tó dáa jù fáwọn èèyàn nínú àwọn èèyàn àwọn fẹ́ ká sóríire ni ìdí nu tẹ́rì tí alùsùnà ọmọ sojú kòkòrò ipe ntí mo gbọ́ yé kẹ́yìn náà gbọ́ yé ntí mo ń ṣe kẹ́yìn náà máa ṣe. sáàlù súnà lọ ẹ̀ka máa gbọ́rọ̀ àbí alùbídà nàám ókè ọ̀yẹ̀ ká ní kásẹ̀tì àwọn alùbídà náà lè ká fi máa tí wọ́n ń sọ ọ̀yẹ̀ ká ní o torí nǹkan kan gan mọ́ wa lọ́kàn bẹ̀ nǹkan kan gan mọ́ wa lọ́kàn bẹ̀ tó bá sì gan mọ́ yín lọ́kàn kò ní ṣe yọkù torí ẹ nínú dáwà nù lọ́dọ̀ alùsùnà wọ́n fi bídà wọ́n fi ṣeré wọ́n sì da bídà papọ̀ mọ́ sunna so eléyìí jẹ́ manhaj lẹ́yìn náà alùsùnà wọ́n ń fẹ́ ìṣọ̀kan alùsùnà ẹ̀sẹ̀ kónkó jabele because tó bá pé kónkó jabele ìzìm láàmà ṣe fìtínà ọ̀sẹ̀lẹ̀ jama à ní pọ̀ǹdì ẹ̀sìn wàláhì tàlá à ní pọ̀ǹdì ẹ̀sìn ẹ wò lọ́rin lásán nìsín kápá àwọn àfa sùnà pé mẹ́wàá mẹ́ oníkálukú á jẹ́ kónkó jabele wọ́n e, tó bá pàdé ara wọn ìjà ni wọ́n rẹ́ ẹ̀dá kùn sí lọ́síwájú ọba súnà nílùú yìí láíláí kò ní bá nǹkan tí ọkàn máa ṣẹlẹ̀ ni pé a ṣe wáàzí ìdajì a sì fèsì ìdajì fáwọn ẹni tí ọba tá a bá ṣe so àwọn ọmọ kí owó ọmọ wa ka wọn mọ ka sórí wọn mọ ka sórí tí wọn bá ti rí àfa tá àfa wa ń sọpa rẹ wọn fajúro sí wọn mọ hùwà sásì wàláì tí ọba sọra tí sèwú ní ká gbé ọ gbé ọ <laughs> so ẹ rí i pé ìfàsẹ́yìn ọbẹ̀ sìn ọ̀lọ̀ so ìdínú alùsùnà wọn máa ń pèpè lọ sídìí ká sọ̀kan

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك